الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيوة أتبري علي لوري الشركة eléyìí ti ṣe kájọ dòwò pọ̀. àwọn abẹ́rẹ́ àlàyé wa tún ní látòrí almudaraba almudaraba òun náà ni wọ́n tún pè ní alqirab asaani walqiradu. جائز بالدنانير والدراهم والقراض جائز بالدنانير والدراهم وجاءكم القراض تفتنج المضاربة من الشريعة هي يمج كما جواه sẹ́ni tó fẹ́ jọ dòwò pọ̀ ṣùgbọ́n ọ̀kan nínú àwọn méjèèjì ló lówó kí wọ́n lè fi ṣòwò ẹnìkejì ò lówó ṣùgbọ́n bí o ti lówó yẹn ó lóye ọmọ nípa káràkátà ẹni tó wá lówó yóò gbowó fún ẹni tó mọ káràkátà ṣe tó ń lówó yẹn ló kọ pé owó ni o ẹ lọ máa fowó yìí ṣòwò sáà ẹ ṣe nǹkan kó dìde o ẹ ṣe ẹ ṣe lámà ẹni tí ó lówó òun gbowó kalẹ̀ fẹ́ni tí ò lówó ṣùgbọ́n tó lóye tọ́ ma bí wọ́n ti ṣe máa ṣe káràkátà ìrànra ẹni lọ́wọ́ wà ń bẹ̀ gan nítorí pé èèyàn bá ló tí ọmọ arú òwò lèèyàn lè máa fowó yìí ṣe téèyàn bá mú owó yìí lépìnì épìnì kò sí bó ṣe lè pọ̀ tó títàn jẹ tiẹ̀ jọ kàn ṣùgbọ́n wọ́n tí a bá ní tá à ṣe ń ṣòwò tẹ́rù ń wọbẹ̀ bá ń jẹ ń jẹ nílẹ̀ kò ní hàn nítorí pé ọjà sí pé kìí ṣe ojú owó gan la ń jẹ inú èrè la ti ń jẹ. ẹni tí ó sì lówó ṣùgbọ́n tó lóye tọ́mọ nípa káràkátà tí wọ́n bá rí ìyànjú jẹ tó lówó tí ọmọ owó ṣe tí ó gbowó kalẹ̀ fún ọmọ ṣeéṣe kéèyàn kú lébi irú wọn lè kú lébi nítorí wípé kí láǹfààní làákàyè kí láǹfààní òye tó o ní nípa káràkátà nígbà tó o lówó tá a lè fi ṣòwò ìdínú tí Islam fọwọ́ sí wípé kí alqirab ọmọ abẹ onáà là ń pè ní almudaraba eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn òwò ilé tí Islamic bank tí wọ́n máa mójútó àwọn gbòó fún ọ wọ́n lọ máa fi ṣòwò wípé bàtà bá ṣe parí o èrè tá a bá jẹ lórí owó yìí àwọn ọmọ yìí báyìí wọ́n náà mú pin báyìí àbíkó tí ẹ̀jẹ̀ kú ọ̀lọ́ lọ gbó fún báńkì bí báńkì ọmọ àṣìṣe àlùmọ̀bọ́rọ̀dà lórí pé tó bá padà já sérè èló ni wọ́n mú èló sì ní báńkì ọmọ tá a bá lè lọ lọ́nà al-mudaraba tó dájú ní pé àwọn ẹni tí ìyá ọmọ jẹ láàrin wa wọn kéré jọjọ nítorí pé ẹni tó lóye láti ṣòwò tí ò lówó yóò rẹ ní gbówó lẹ̀ ẹni tó sì lówó tí ò lóye nípa òwò òun náà ní jówó rẹ̀ rún lọ́rẹ̀ ní gbowó fún wọ́n máa fi ṣòwò lọ́nà tí èrè yẹn ó fi máa bẹ ní àárín ìkíní kejì wọn. àfààní wàlùkìrọ́ọ̀dù jẹ́ ìzọ́n alùkìrọ́ọ̀d ọ̀tọ̀ èyí tuntun jẹ́ alùmọ̀dọ́rọ̀bà ọ̀tọ̀ ìyẹn ni pé òfin ṣẹ̀ríà ó fọwọ́ sí ṣùgbọ́n ó ní àwọn mẹ́jẹ̀mú nínú àwọn mẹ́jẹ̀mú rẹ̀ ó náà ní kó jẹ́ bid-dananiri wad-darahim kọjá pé owó la gbé kalẹ̀ owó wúrà àti owó fàdákà kò sí ìta gbé kalẹ̀ láti fi ṣe almudaraba tó burú. yẹn ni pé ìwọ tó fẹ́ gbówó kalẹ̀ owó ló gbé kalẹ̀ èsìkò gbé àwọn àgbàdo kalẹ̀ fún wípé àgbàdo ni mo gbé fún ọ yìí tí ọba ti ta kó tún rà mí rárá owó àkọ́kọ́ mẹ́jẹ̀mú. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ni kọ́ọ̀rọ̀ zahabi wal fidda kò tún burú wípé kọjá pé ẹ̀rúnrún gold ẹ̀rúnrún fàdákà iná aláàgbèfẹ́ ni jọ́ máa fi ṣòwò nítorí bí ẹ bá ti ṣe mà ike wúrà àti fàdákà ọba àwọn ómúómú ọba àṣìdí gàárì owó náà ni wọn èyí yòówù tó bá gbé kalẹ̀ kò sí tó burú mẹ́rin. ولا يجوز بالعروض ṣùgbọ́n kọ̀tọ́ ká gbé ọjà ló kó fún un kọ̀tọ́kọ́jẹ́ pé wọ́n ló kọjá fún owó ló kó fún torí ayé kọjá lọ́ba kó fún mọ̀gọ́rọ́bà yẹn kò mú àfi kọjá pé kí n la kó fún ẹni tí ó ṣòwò owó ńlá kó fún. bákan náà ìyẹn ni kọjá bí kọjá kó pásọ gbàǹjo bọ́sí kọ̀rọ̀kọ̀ ìyẹ́wò lọ gbé bí ìdí rẹ̀ márùn-ún fún un àbí kó tiẹ̀ jẹ́ pé àwọn bàtà ló kó fún àbáwọn aago àbáwọn símẹ́ǹtì eléyìí kò lè jẹ́ mùdọ́rọ́bà owó ni wọ́n kó fún ṣùgbọ́n owó tó sì kó fún owó rẹ̀ jẹ́ bá wúrà àbí sàdákà àbí ntí máa dípò ìkíni kejì wọn àti màláyé sìn wípé kìí ṣe wúrà làwọn ń ná mọ́ kìí sì ṣe sàdákà níta ná náà lówó lọ́jẹ́ owó ewé ìwé tí wọ́n tẹ òǹkà kan sí lára àmọ́ akọ́gọ́rùn márùn àmọ́ akọ́gbẹ̀rún kan tilẹ̀ jẹ́ pé ewé ìwé lásán ni làwọn owó tá a ná yẹn wọn kì í sowó ní pàápàá ṣùgbọ́n gbogbo ìjọba kọ̀ọ̀kan ló gbé agbára wọ tiẹ̀ ikíkọ́ máa jówó nà láàrin àwọn èèyàn bọ́sẹ̀ kó ṣe pé ọba yá gbogbo náà tún padà darí sí gold tàbí sílvà. bákan náà pọ̀tọ́ ká pé àpò àgbàdo àpò ọkà bàbà àwọn àpò jéró ilé àwọn àpò fún ẹni tí ó máa lọ ṣòwò láì jẹ́ pé olóko fún pọ̀tọ́ àbí kí èèyàn ti ẹ̀gbẹ́ ẹran námà kò gbélé lórí kò ní kọ́ lọ tà á nígbà tó bá tà tán gbogbo tó bá jèrè ẹ̀jọ̀ pin wọn kì í pe lẹ́yìn ní almudaraba almudaraba ó gbọ́dọ̀ pé ó lò ó kó kalẹ̀ onítìní ọ̀ á lọ fi ránṣẹ́ ọ̀bà máa fi tà á ìdí ni wípé àlùmọ̀dọ́rọ̀bà yẹn gangan fúnra ara rẹ̀ ewu ni ewu ni torí pé ìgbà tó bá gbé one million sẹ́nìkan oníkẹ́wọ́n fi ṣòwò símẹ́ǹtì ewu gidi ni pàtó kó fún tó bá yá tó bá sọ fún ẹ pé òun fowó ra símẹ́ǹtì lódodo ṣùgbọ́n ibi tí ọkọ̀ tó kó símẹ́ǹtì ti ń bọ̀ láti ibi tí wọ́n ti ń kó bọ̀ òjò pa símẹ́ǹtì ẹ sì ti mọ̀ ẹ́ pé símẹ́ǹtì àtòmí fún iṣọ́ rẹ̀ bí ọ̀bá ti gba lílò wọ́n á ní gbogbo ẹ̀ ó ti di kánkó ó dòkúta ewu ni tòkè sọ lọ́kókó jọ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn sọ pé báwo ló ṣe wá gbọ́ bẹ́yẹn tẹ́ ẹ̀ daṣọ bo símẹ́ǹtì tó fi di kójú ó bàjẹ́ torí di eléyìí báyìí ewu ni tó ń bá wa di ewu sí nǹkan tó tún á lè mú kí ewu rẹ̀ pọ̀ lóko sẹ́ni tí ọlọ́sòwò ojú ẹran náà mà lé lórí wọ́n ní eléyìí ẹ lè ta sẹ́gbẹ̀rún márùn-ún olóyè lè ta sẹ́gbẹ̀rún mẹ́ta ẹlẹ́gbẹ̀rún márùn ọ̀tà sẹ́gbẹ̀rún kan àbọ̀ ẹlẹ́gbẹ̀rún mẹ́ta ọ̀tà sọ́gọ́rùn márùn tí ò ní di káwọn èèyàn ń lera wọn ká kò ṣùgbọ́n owó owó ló ń kà láti owó lọ́ba kó fún ewu tó wà ń bẹ̀ yóò dínkù yàtọ̀ sí kó ajẹ́ pé ọjà ló kó lé lórí. bákan náà wọ́n ní òwò eléyìí tí ó kún fún àìmọ̀kan nípa bí ó ṣe já sí òní àlùmọ̀gá ọ̀rọ̀ bá. ìgbà tí wọ́n gbé one million fún un oníkà máa fi ṣòwò símẹ́ǹtì ó lè já sérè ó sì lè já sí àìsérè torí di eléyìí ìṣújú wa ń bẹ̀ gan àsìkò tí wọ́n gbowó fún sí níṣẹ́ ni wọ́n ra símẹ́ǹtì láti fi tán ń ṣe ní one thousand five hundred and ninety naira àwọn sì ń ta ní one thousand six hundred and thirty wọ́n ń jèrè ó lè lò wọ́n ń jèrè forty forty naira lórí àpò sìmẹ́ǹtì kọ̀ọ̀kan owó oúnjẹ wa gbé kalẹ̀ one million ó tó níta fi já bíi tírélà méjì ó tún lé ẹja síbi jẹ́ ń tajà tírélà méjì ó lé àyàn ara lọ́pọ̀ kan ẹ ti ń jèrè ogójì ogójì náírà orí rẹ lẹ́wà ní símẹ́ǹtì bá wálẹ̀ símẹ́ǹtì tí ẹ̀yin rà ní one thousand five hundred and ninety naira ó ti wá di one thousand two hundred and fifty naira láti ibi tí wọ́n ti ń ṣe. tọ bẹ́ẹ̀ bá tún tètè ta à ń bẹ lọ́n kó tún di wá one thousand àwọn àmẹ̀kúnnù tọ́ sẹ́yìn ká tètè rọ́ọ̀ṣì ẹ tètè ta ẹ wá wo iye òfò tí wọ́n ṣe lórí kan ẹni tó bá orí tí ti pé lọ síbi ṣe gbogbo gbàlá máa jèrè ọjà rà tó ṣòfò ń ṣùgbọ́n àwọn tí oṣooṣù ní ìsìn náà lọ́tún padà jèrè ń jọ mi. tó ń torí ẹ̀ àmàdájú pé sèrè ni ọjà sí àbí kò ní ni wọ́n sì máa rà ó sì pé gba àwọn kọ́kọ́ rà wọ́n jèrè gba àwọn tó rà jèrè gba àwọn tó rà jèrè gba àwọn òfò yẹn wá kó gbogbo èrè tí wọ́n ti rí lẹ́ẹ̀mẹ́rin gbogbo ẹ̀ lọ́rọ̀ọ̀rùn nínú káràkátà torí ẹ̀ ló ṣe jẹ́ pé kọjá pé owó là ń fi ṣe ńlọ́sàn torí pé kún fún ewu ewu tí wọ́n ń bẹ nínú owó wọ́n á pé owó lọ́ba kó kalẹ̀ kò tí ewu ti ń bẹ nínú kọjá pọ́jà ló kó kalẹ̀ o torí owó ó sì sì ká jèrè mbẹ yóò jẹ kẹni tí ń ṣiṣẹ́ ọmọ èyí ni ọjọ́ tó ń ó sì ṣe é ṣe kọjá sófò bàbá olówó ní òṣòrí fa lópin ìgbà tí bàbá ti jẹ́ sábàbí tófò fi wọnú owó yẹn. tó bá yẹ pé àpò ìlúbọ mẹ́wàá ló gbé fún un oníkọta iye kí iye tí ó lè bá jẹ òun ọgbà yìí báyìí kí ló lè jèrè èlò ni mo mọ̀ ó sì lọ tà látàjèrè mo mọ èyí tó rà ẹ̀ tó yẹ kó o ló gbé fún mi ni mo lọ màá mọ èyí tí mo rà màá sì mọ tó lé fún wa láǹfààní láti mọ̀ a rí yẹn aláàmọ̀ pin ní mẹ́ta sí méjì ó kó mẹ́ta nínú wọ lówó èmi ó kó da méjì nínú márùn èmi tí mo ṣiṣẹ́ àbá máa pín lọ́gbọ́gba ọ̀kan sọ́kan àbá máa pín ní mẹ́ta sọ́kan bàbá olówó kó da mẹ́ta nínú mẹ́rin ẹni tó ṣiṣẹ́ ó kó da kan nínú mẹ́rin gbogbo yìí owó lè jẹ́ tí àbá jẹ́ kó lẹ́ fi ṣòwò yẹn kò sí bẹ́ẹ̀ níyẹn nìkan jẹ́ náà méjèèjì torí ọwọ́ ló gbé kalẹ̀ èsì pọ́jà ló kó kalẹ̀ àwọn tẹ́ ẹ̀ máa rí lọ́jà lónìí ó náà nípa àwọn tán lówó díẹ̀ ó lè sọ sẹ́ni tí ò ní tó kíkọ́ mọ́ á kó ọjà lọ́dọ̀ àwọn kọ́ lọ́ máa ta ọjà tó bá kó lọ́dọ̀ àwọn wàá kó lọ ní kó lọ pé àwọn ti tà fún ọ láwìn tó tọ́ bá sì tà tán iye báyìí lọ́ọ́ máa mú wá fún wa tọ́ba tà tán iye báyìí lọ́ọ́ máa mú wá fún wa lórí àpò kọ̀ọ̀kan àti wá gbà bẹ́ẹ̀ wọ́n kó àpò ẹ̀wọ̀ ọgọ́rùn-ún fún ọ wọ́n ní àpò kọ̀ọ̀kan àwọn tà fún ọ láwìn lórí ẹgbẹ̀rún márùn-márùn nígbà tí wọ́n bá tà ẹgbẹ̀rún márùn márùn yẹn iná lọ́kàn mú wá fáwọn ẹgbẹ̀rún márùn márùn yẹn lọ́kàn mú wá fáwọn sọ̀rọ̀ wá sí ìwọ kọjá lọ àsìkò tó bá tà tán wọ́n wá ẹgbẹ̀rún márùn márùn fún wa a sì pé tó súnmọ́ onáni pátá jèrè náà lọ́ padà wọn kì í wọn kì í pè ní almudaraba ìrànlọ́wọ́ ni wọ́n ń pèlè yẹn ọ̀ràn wọ́n tó lówó lọ́wọ́ láti wá máa kó ọjà lọ́dọ̀ òun láwìn lórí pé iye báyìí làwọn ta fún ọ láwìn àwọn náà sì mọ̀ pé tó bá ta ọ́ ta ju lọ gbogbo tó bá jèrè wọ́n ló ní eléyìí ìran rẹ ní lọ́wọ́ ni kì í ṣe mudaraba ètò túmọ̀ sí pé. tírú wọn bá tajà yẹn fún ọ lórí ẹgbẹ̀rún márùn márùn ó ti wá kọjá lọ kó tó kó lọ wọn sọ fún ọ yìí pé tẹ bá padà ta ọjà yìí o látàlé sí iye táwọn á ta fún yín gbogbo iye tí iye tẹ bá ta èlé orí iye tá a lẹ́ fún wa ẹ sì ròyìn tó bá jẹ́. á tún wá jọ pín lọ́gbọọgba ìyànjẹ líle kí ló fà á torí ni wọn kó fún kì ṣe owó àti ẹ̀kọ́ wo ló kó fún ọ sọ pé kọ́ máa fi ra èrè kọ́ máa ta tó bá di parí ọdún á wá ṣírò iye owó bá padà já sí á owó mọ́ ọjà tá a ní lórí àtẹ. àwọn àṣì àyọkúrò yìí tá a kó fún ọ nígbà tó bẹ̀rẹ̀ òwò yìí yìí tó bá ṣẹ́kù ní ọmọ já sí èrè àwọn àjọ máa pín èrè yìí eléyìí ni wọ́n ń pè ní al-mudaraba nígbà tó ṣírò owó èrè wọ òwò tẹ fọdún kan ṣe ẹ pín bẹ́ẹ̀ ni yín bá ti ṣe kò lé lórí láti tẹ́lẹ̀ ẹ̀sìrò owó ẹ̀rí pé òfò lọ́wọ́ ní owó yẹn irú eléyìí á wò wò tó bá jẹ́ pé ẹni tí ó ń fowó ṣòwò ọ̀nà tá a fi ṣòfò oní òfòrí fa yóò fún lówó àmọ́ tí ọba lọ́wọ́ nínú ẹ̀ ọlọ́run bá kàn mú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bàbá olówó ńkọ́ oní eléyìí jẹ́ alùmọ̀ọ́rọ̀bá. نزل أجيرا في بيعها ونقراض اسم وعي tí o bá ti jẹ́ pé ọjà la kó fún ẹni tí ó lọ tí ó lọ tajà ṣùgbọ́n tó bá ń pọ́jà ni wọ́n kó fún o kó àwọn mọ́tò fún kọ́ lọ òkú àwọn aago fún kọlọta òkú àwọn alé fún kọlọta wọn eléyìí kìí ṣe mùdọ́rábà ni wọ́n pè wọ́n ní túrú rẹ bá ṣẹlẹ̀ tó sì pọ́jà ni wọ́n kó fún yàn kìí ṣe owó ajẹ́pẹ́ ìwọ tí wọ́n pọ́jà fún yẹn ó ti dẹni tí wọ́n gbà lọ́mọ ọ̀dọ̀ wọ́n pé kọ́ bá wọn ta nǹkan mi ọmọ ọ̀dọ̀ lọ jásù tí ọba àwọn tajà yẹn eléyìí jẹ tó gbèsè jẹ. torí ẹ àwọn aṣọ ike tó máa kó fún ọ bẹ́ẹ̀ ajẹ́ wípé a gbà wípé ti di kẹrọ iye tó rẹ̀ bá jẹ́ a sì rò rẹ̀ pé di kẹrọ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù kì í ṣe pé di kẹrọ ìtọ́ dọ́gba jù ni pé wàá gbowó sẹ́ títà tó bá ta ìtọ́ dọ́gba jù ni pé owó pọ̀ báwọn tajà yẹn wàá gbà kì í ṣe kẹrọ. وللعامل كسوته وطعامه إن سافر في المال الذي له بال ولن تي أقوف قمع في سبو أدي أرينيا لوري أن تلو قبع فنتي أما يوين في سبو ikú kọ́ dasọ sọ́rùn nínú owó yìí owó tí wọ́n gbé fún ọ̀tọ̀ kíkọ́ máa dasọ sọ́rùn náà kìí ṣe aṣọ tí ó jẹ́ pé fi ṣe kárí mi o ìjọ kan aṣọ tuntun ìjọ mi aṣọ tuntun kò lè nìyẹn o alájẹrun bí aṣọ ọ̀kan tí ń bùkátà láti máa wọ̀ ká lásán ọsẹ òwúrúkọ dásọ ńbẹ wọtọ àmú wọn sì fún lówó oúnjẹ tí a máa jẹ lálọ àti lábọ̀ lópin ìgbà tí ìbá ṣe pé inú ìlú ní ti ń rajà ní ti ń tajà dáké inú ìlú ní ti ń rajà ní ti ń tajà kò sí tọkàn á pẹ̀lú aṣọ tí ó wọ̀ kò sì sí tọkàn á pẹ̀lú oúnjẹ tí ó jẹ ṣùgbọ́n bùkátà pé kọ́ lọ rajà wá lọ́nà jíjìn ó sì ń bùkátà pé tó bá kóde kó tún lọ sọ́nà jíjìn míì láti lọ tà ẹ̀ràn kí ló ní owó tí ẹni ṣe ń lọ ní ṣe ń bọ̀ aṣọ tí ó wọ̀ ní àlọ́ àbọ̀ tí ọ̀bá ní ọ̀ràn yẹn ni lórí rẹ̀ kọ́dà sí lọ́rùn oúnjẹ tí ó jẹ lálọ́ àbọ̀ tí ọ̀bá ní dandan ní kó owó oúnjẹ fún un ọgbọ́dọ̀ jẹ́ pé ní àjò lórí ó sì gbọ́dọ̀ jẹ́ pàníyàn rẹ̀ ni pé ńṣe lòun rìnrìn àjò yìí lọ́nà àti mú ìdàgbàsókè bá dúkìá táwọn fi ń ṣòwò èsì pọ́kànfẹ́ lọ rékò ọ̀fẹ́ mèkò ọ̀fẹ́ lọ mọ kánù ọ̀fẹ́ lọ mọ onitsà èsì lóyìí yọjọ pàníyàn rẹ̀ ni pé òun fẹ́ lọ síbi tó ń lọ yìí nítorí kí àgbégbé lè bá bó táwọn fi ń ṣòwò tọ́lá yẹn pé tó gbé lọ́nu gbà náà ni ó tó láǹfààní láti mú nínú owó bàbá olówó yìí fún ìjà àti mú rẹ̀ láti mú nínú owó rẹ̀ fún tí ọmọ àwọ̀ sọ́run. àmọ́ ó ní mo fẹ́ dínkù kábọ̀ àwọn anáwó bàbá olówó ó sì bàbá rẹ̀ tí ń gbé bẹ́ẹ̀ ni sòtọ́ bá kọ́ bọ̀ nínú owó olówó torí eléyìí wàá san padà. kò tó bẹ́ẹ̀. bákan náà olùlọ mẹ́kíà ń ṣiṣẹ́ hajj èsì pé káràkátà ní bá lọ owó rẹ ni o fi lọ má dẹni ẹlẹ́ni gbèsè. bákan náà lọ síbi tó ń lọ láti lọ jagun jihad múnú owó lówó. májẹ̀mú mi olùkówó yẹn inú rẹ̀ ló ti láǹfààní àti mú oúnjẹ àmọ́ ó tó tó bọ́ mú tọ́ wa fẹ́ fi gbọ́kùn wọ́n kó three thousand fún ọ kó ọmọ fi ṣòwò ọ̀wá lọ́ọ́ da sọ ńbẹ́ ó tún máa jẹun bẹ́ẹ̀ ẹ̀rọ kí ló ń jẹun tẹ́ bá ọbẹ̀ five thousand ní pílẹ̀tì kan ẹ̀rọ pé alájẹun lélẹ́yìn gbówó ọba ti tó nǹkan ọlọ́run ọlọ́ ojú rẹ̀ fọ́ kó tó gbaṣẹ́ wí lẹ́yìn àwọn tó bá lóòrìn tọ́pọ̀ bẹ́ẹ̀ ló ti láǹfààní kí wọn náà mówó aṣọ tọ́wọ̀ sọ́rùn àti owó oúnjẹ oúnjẹ yìí gbogbo ẹ̀ wàá máa mú bil ma'ruf lóde wọn bí bùkátà ti ṣe gbà kí ẹ ti pé mú kó sísun bu bàbá olówó òkúkú kẹ̀mí tẹ́yẹ bá jẹ lẹ́yìn gbófò ẹbí òwe àwọn ọ̀daràn òmòwò olówó ọ̀jẹ́ tó irú eléyìí kọ́ ọ. ẹ ṣàkíyèsí ẹ̀rí kan ní aṣọ tó wọ̀ àti oúnjẹ tó ọmọ ẹ̀jẹ̀ lópin ìgbà tó tẹ̀ fi ń bá dúró tó pọ̀ àti tó bá kó rìnrìn àjò nítorí àti wà lọ síwájú fún wẹ̀yẹn wọn sọ pé dandan ní kọ́kọ́ lé fún ọ o sọ̀rọ̀ kẹ́lẹ́ mi tẹ́ bá jọ bòrò pọ̀ owó yín náà mọ̀ tó tẹ́ ọ̀mọ̀ lọ kọ́lé nígbà tí wá tú àwọn èèyàn á pé ó ti ẹ̀dúpẹ́ fọ́lọ́ lẹ́gbẹ́ nígbà tó ń kó rẹ̀ ló ló fi kọ́ ẹ̀rọ àwọn lọ́ọ̀yà àwọn olè àwọn lọ́ọ̀yà ti ń dáàbò bo olè lábẹ́ òfin ọlọ́run wọ́n á dájú kó rẹ̀ lẹ́nìkan kó tó fi lọ kọ́lé ọ̀rọ̀ ọkọ ni wọ́n lò nílé ọkàn sọ fún pé bí ẹ ṣe ṣe design yọ̀ ń gbé mi láàmú tó yé kọgbà kọ́kọ́rọ́ lé ni ẹsẹ̀ jẹ́ nu. أفاد وإنما يقتصي في السفر البعيد tí ìrìn àjò bá jìnnà wọn gbọ́dọ̀ dá sọ fún wọn tíbi tí ń lọ bá jìnnà wọn gbọ́dọ̀ dá sọsùn nísìnyí wọn lọ sóko kódà bí ó ti bí lọ sí kánò a lè dá sọsùn tó bá gbé kánò ní lọ tàbí èkó tó gbé láàrin wákàtí méjì ààbò ti dán eléyìí ò jìnnà kankan aṣọ rẹ náà ní ọwọ́ lọ wọn tàn rẹ jẹ. ولا يقتسمان الربح ربحا حتى ولا يبتسمان الربح وسنك ميريوي حتى ينضى رأس المال أجي سواتي جيري أجي سواتي جيري ìgbà wo lẹ́tọ̀ wá pín rè ó ti dá yín lójú pé ẹ ti jèrè ìgbà wo lẹ́tọ̀ pín rè wọ́n lẹ̀ ní pín rè ó dìgbà tí ojú owó tẹ̀sí ń bá dowó ojú owó tẹ̀sí ń ṣòwò bá dowó ó ní ìyànú ojú owó tẹ̀sí ń one million ló gbé kalẹ̀ ẹni tí wọn jọ ń ṣiṣẹ́ gbé à èrè ti wá òkè kó wá mílíọ̀n wá ná ká máa sírò èrè ó nínú wọn mílíọ̀n àti èrè gbogbo ẹ̀ sì wà lọ́jà torí mo tún ti rọjà mí ó dìgbà tí ó jí owó wa yẹn tó bá dowó padà tabari one million nílẹ̀ ìgbà náà la wá pín èrè torí pé Islam dáa púpọ̀ ọ̀dà púpọ̀ nítorí tí ọba ṣe bẹ́ẹ̀ àyèjàmbọ́ wà ẹni tó kó fún ó lè sọ wọn pé àbábẹ́ wọn nìkan ẹ mọ́fòyà mi mọ́ jẹ́rìí ara mi dáhùn ọ̀jẹ́rìí ara rẹ̀ láì olè tòwájú pé mímí kan ní mi owó yín àti mímí púpọ̀ ní omi wọ́n fún wa parọ́ fún ọ pé tọ̀ èrè tó ti lé lórí owó níṣẹ́ o ó ti tó sixty thousand àti sọpá àmọ́ pín ní àmọ́ eh, pín rè yẹn ní two to one two to one jẹ́ kí ni bàbá olówó gba forty thousand òṣìṣẹ́ ọgbà èlò twenty thousand ìwọ́n wá ń gbèrè ọ̀ ń tan rẹ̀ jẹ aṣojú owó ní fún ọ nínú ojú owó ní ti ń yọ èrè fún ọ nígbà tó bá yọ fún ọ dídajì náà bá sọ pé owó ti pòórá jẹjẹrẹ ti jẹ wàá lọ bá bẹ̀rẹ̀ torí di eléyìí Islam sọ pé ẹ gbọ́dọ̀ pín rè títí tí ojú owó fi fi ara rẹ̀ hàn pówó lò ìgbà náà láti sọ wàá pín rè nítorí la zarara wala dirara ìsìláàmù ọ̀fẹ́ kẹ́nìkan yẹn nìkan jẹ́ pàápàá jùlọ ọ̀rọ̀ owó ìsìláàmù mójútó pípọ̀ ó mójútó pípọ̀ ọgbà kásílàp nípa ọ̀rọ̀ owó kíkàlùkù ọgbọ́n gidi ni bóòlù owó wa ń lọ déédéé sáàwù bóò ní ṣe ń lọ déédéé kò sínú pé ń lọ déédéé bí àwọn ọba mi gbọ́ ni à mọ́ gbọ́gbọ́ walakin liyatma'inna qalbi kọ́kàn mi ò lè balẹ̀ ni ọ̀rọ̀ owó lélẹ́yìí ẹ mẹ́yìn èèyàn kan kó sí lọ́dọ̀ tíyàwó rẹ̀ bí wọn tó ń pa màálù méjì bàbá olówó ìyàwó tí ẹ sì bímọ kò lè pé wúrẹ́ gan olówó tá à ń ṣe ò tí ì yanjú síbì kan ẹni tí a sì kó fún kọ́mọ fi ṣòwò òun lọ lórí kọ́ńdà àwọn olè ipa tòwé olówó ọtòwé ẹni ọlọ́sàn mọ́tòsì kan wọ́n wa òun ṣẹlẹ̀ ń gbẹ́dọ̀ pẹ̀lú owó tiẹ̀ wọ́n sì ń jìyà torí di ilé ìkówó dowó nígbà tó bá dowó ẹ̀fẹ́ àwọn àmọ́ sọ̀rọ̀ èrè ẹni tó gbọ́n òní ọ̀sán pé kó wá mílíọ̀nù wá kákàkàkàkà tó bá pé ẹ̀kọ́ síbi kan ọ̀yà owó yòókù kò jáde ẹ ti lé jù owó bẹ́ẹ̀ ni Islam ṣe kọ́ wa nù ọkọ̀ akánábọ̀ tẹ parí eléyìí wọ́n ya àwọn ọjà tó wà ń ṣọ́ọ̀bù ẹ̀ sírò yìí tí wọ́n lè jẹ́ tẹ gbogbo èrè ṣègbà náà lẹ́wàá lẹ́wàá sàláàkì pé bẹ́ẹ̀ ni Islam sọ torí ẹ̀ ẹ̀yin jẹ́ báwọn so lẹ́yìn eléyìí asásọ́ bẹ̀rẹ̀ àlàyé nípa almusaqa eléyìí dìdánilẹ́kọ̀ọ́ mi lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà ń bí níta yẹn máa ń ṣe. àwọn náà pé mùdọ́rábà làwọn ń ṣe ṣùgbọ́n gbàtà gbé lórí skéèlì sẹ́ríà pèsè mùdọ́rábà nísìnyí ọlọ́rẹ̀ kan ti ń tajà lọ́jà ọ̀rẹ́ rẹ̀ yẹn ọmọ nípa òwò sọ fún ọ ó rí pé wọ́n rówó ó sì mówó lò nákúnná lọ́ọ́ máa ná ọwọ́ ní kókó wá káwọn ọmọ abọ́ to lausawa ne ka kawo a dinga juya maka kuɗin pé kóyawa máa ma bá fi ṣòwò wọn náà bá ruwó lọ́ba kú fún pàtó bá gbowó lọ́dọ̀ rẹ tọ́ba ti ń bi léèrè pé bó lọ́rọ̀ owó wa ah, alhamdulilah harta ana sáàmù rìbá owó wa yẹn èrè èrè èrè lásán jẹ tọ́ba rí kó pé bí oṣù mẹ́ta àbóṣù mẹ́fà kan tẹ́ ti bẹ̀rẹ̀ one million tí wọ́n gbé fún un ọkàn lè wọ wá ni kó gbé twenty thousand fún ọ wípé èrè owó èrè òwò táwọn jọ ń ṣe ó ní wọ́n á sọ fún pé ah twenty thousand tó gbé fún mi yìí báyìí ṣé tèmi nìkan ni àbájọ ní yóò ní àti ẹnu. èrè wá ní tiẹ̀ ìwọ tó fowó sówò ó ẹ mọ́dàmù ẹ mọ́dàmù tó bá ń bẹ̀ wọn náà bá wọn pé ah àṣẹkùbọ̀ sàábì onímọ̀ pé ń burúkú ni so òun á sọ fún ẹ wípé ẹ mọ́dàmù ẹgbàá twenty thousand tó bá tún di lẹ́yìn oṣù mẹ́fà ọ̀sẹ̀ ju rárá lọ torí pé ah twenty twenty thousand sùn mẹ́sà mẹ́sà láìwù láìsàn ó pè yàn kò pé ọ wọ́n ń yan ọjọ́ ni wọ́n rí pọ̀ ọgọ̀ ọlọ́mọdé àgọ̀ nítorí yìí ọ ni pé one million tí mo gbé fún ọ yìí nítorí mi ní kọ́ ọmọ fi ṣe òun náà ni wípé kọ́ ọmọ fi ra bátìrì mọ́tò torípébi tá a wà ọjà rẹ̀ ń mú bátìrì mọ́tò láwọn fi rà èyí tó sì máa fi rà ó jẹ́ èyí tí wọ́n yẹrọ mí sí nínú dry cell lọ́ọ́ máa fi so mo sì máa lọ wo gbogbo ìgbà pé yes ọjà tó ní kó máa fi rà náà ní fi rà nígbà tó bá di ìgbà tá a dá àlékóso sùlámà sírò rẹ̀ àlékóso mẹ́sàmẹ́sà lámà sírò rẹ̀ alèpọ̀dọ̀ ọdún láàmú sírò rẹ̀ tígbà bá tó máa wá èlò lówó tí ń bẹ ńlẹ̀ iye báyìí ni ẹ sírò owó ọjà tí ń bẹ lórí àtẹ asírò gbogbo ẹ̀ a rí i pé owó tá a ti pa lówó kò tí ì tó iye tí a fi ń ṣòwò ṣùgbọ́n nígbà tá a sí mọ́ ọjà tí ń bẹ lórí àtẹ a rí i pé ó pé èrè oṣù tí wọ́n bẹ̀ insha Allah àwa ṣe sùúrù títí tí owó fi di iye owó tá a fi bẹ̀rẹ̀ owó ìgbà náà láwọn apin èrè bàbá sì fẹnu kò sí. àmọ́ kò nídìí kẹ́yìn ọmọ bí káràkátà yẹn ṣe ń lọ àwọn tá a wà ń di rẹ̀ lámàsírò rẹ̀ ìjàmbá ni o ìjàmbá gidi ó lè ni wọ́n ń pè lẹ́yìn ẹnu Islam. sọjọ́ ẹ tó yé wa nítorí ìgbà tí wọ́n gbó fún ọ wọ́n gbọ́ ọgbọ́ ni ìwọ wá sí ọ̀nà tí ìgbàgbọ́ tán ní sí yẹn tí ò sí ní yòrò owó ni ọjà ni ẹ ṣírò wọn papọ̀ tòun àti abá tó rí iye tí ó kó fún ọ gbà náà lẹ́wọ̀ àpínrè àmọ́ pé ẹ lóṣooṣù mẹ́fà mẹ́fà ọmọ wa gba twenty thousand ìjàmbá lélẹ̀ yẹn olè ni wọ́n ń pè nítorí pé tó wọ́n ń ṣẹlẹ̀ oníkéńtó ń mú twenty thousand wá fún ọ ó ti jèrè eighty thousand yóò máa kó two thousand eh, eh, twenty thousand fún wọn tó bá gba twenty thousand bẹ́ẹ̀ láì jẹ́ pé ẹ̀sìn ṣírò iye owó tó kó fún sí iye èrè tẹ́ ẹ jẹ ajẹ́ ìpówó èlé ló ń fún ọ bí ìgbà tó yá ní one million ọwọ́ alọ́ọ̀mọ̀ gba twenty twenty thousand lórí rẹ̀ lóṣù mẹ́fà mẹ́fà eléyà di kíni ó di rìbá kìí ṣòwò pẹ̀jọ dòwò pọ̀ mọ́lẹ́lẹ́yẹ ẹ̀ ń ṣe rìbá nù ẹ sì bọ́lọ̀ ń pàdé. àwọn tí tuntun máa ń yáyàn lówó wọ́n sọ pé àwọn yọ níye báyìí àbí àyà mi níye báyìí kọ́sẹ́ máa fi ṣòwò nígbà tí wọ́n bá gbowó yẹn wọ́n á sọ fún ọ pé ìwọ́ wa sọ fún ọ pé owó tó yá wọn yẹn o iye báyìí ni wọ́n máa san lórí rẹ̀ lóṣù mẹ́fà mẹ́fà iye tó máa san lórí rẹ̀ yẹn kí ni ìdájọ́ ẹ̀ Ribani, ribani ni nínú òfin ọlọ́wọ́n bá wa torí di eléyìí báyìí ká sọ́ra fún rìbá torí ká má ba lu òfin ọlọ́wọ́n ká má ba tara bẹ́ẹ̀ dẹni tí ó wọ̀ náà ẹni tí wọ́n gbówó fún kọ́lọ́ bẹ̀rù ọlọ́wọ́n kó dòdò ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kọ́mẹ́sì sí jàǹbá ń bẹ̀ rárá kọ́mẹ́sì sí jàǹbá ń bẹ̀ rárá. tó wá pọ́nà jíjìn ẹ máa ti ń lọ rajà lẹ́yìn tí ń lọ tajà gbaná lè lẹ́tọ̀ àti máa jẹun nínú owó olówó àmójúkan náà tẹ wà náà ni wọ́n ti kọjá wá fún yín ọ̀ gbọ́dọ̀ jẹun nínú owó olówó ó sì gbọ́dọ̀ ra nǹkan mu nínú owó olówó amọ̀síwọ́sí pọ̀ daṣọ sọ́run nínú owó olówó nítorí fún ọ láyé àti mú nínú owó ẹ̀ ó náà ní ìrìn àjò lọ sí jìnnàjìnnà láti lọ rà àbí láti lọ ta ọjà. tẹlẹ jẹ o ti ṣe jẹ mẹ o lè jẹ bíi tá a dúró sí lónìí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Hmm? Ẹ tó bá ní bèrè kó a sè. ọgbọ̀gbọ̀ tí olówó sọ pé òun báyìí òun ni ẹ gbọ́dọ̀ fowó mi ṣe àbí ẹni ẹ̀rú yẹ kí ó ṣàlẹ̀ ṣàfihàn pé báyìí ló ń bẹ́ ṣe ìyẹn bákan náà ẹni tí adẹ̀mọ̀ pé kò ní rárá tẹ́lẹ̀ òun náà láti fẹ́ fún lówó pé kó máa láti fẹ́ gbóyàn kalẹ̀ ó máa fi ṣòwò kí ni ó máa jẹ kí ni ó máa mu látara ẹni tó yẹ kó nípa tó fẹ́ máa jẹ tẹ́lẹ̀ ìlú mẹ́ náà dẹ̀ ó ti ń ṣe òun tí ó ń ṣe àwọn kan tó jẹ́ àwọn ní network wọ́n ní wọ́n ń tẹ̀lé ìbọn sí àwọn ìpín tó bá ti san nígbà tó bá recharge two hundred wọ́n máa fún ní eight hundred naira ìjì ó tọ́ kí ọba tó bá fún yàn nínú eight hundred naira yìí ó bá ìlànà sáàmù sáàmù. nǹkan tí ẹni tó a gbowó fún tí ọmọ fi ẹni tó lówó òní ọ̀sọ̀ fún nǹkan báyìí àti nǹkan báyìí lọ́mọ fowó rà lọ́mọ fowó tà tó bá fi lè yapa sí i gbogbo tó bá ṣẹlẹ̀ sówó oníforífà tó ń bá wa mọ nǹkan míì tó ń lè fowó yẹn sí tẹ́lẹ̀ rẹ̀ ó fi pọ̀ ju ntí bàbá olówó ń dá márùn lọ kó tètè sọ níwájú rẹ̀ peter máa fi ń ṣe oníkọ́ máa fi rewúrẹ́ ẹni tí a fẹ́ gbówó fún wọ́n mọ̀ nípa owó màálù nípa lọ́ máa sọ̀rọ̀ màálù ká lọ́ máa ta lẹ́kọ̀ọ́ ó sì ṣàlàyé fún ọ yé ó sì gbá wọlé ajẹ́ pé màálù náà wà máa ta àmọ́ tí wọ́n máa sọ fún pé màálù nìkan máa ta wọ́n bá ti lé lọ́kọ́ rárá fún mi ó padà já sófò ó ní òfòrí fa ọ àbólówó ẹ̀ ò ìfaradà kankan torí wọ́n láláì gbọ́rọ̀ ẹ̀yìn jẹ́bẹ̀ àwọn àni kíni ọmọ ẹ̀jẹ̀ torí tó kúkú lówó tẹ́lẹ̀ náà ni lóṣù wa gbaṣẹ́ yìí ní ti ń jẹ tẹ́lẹ̀ kó tó gbaṣẹ́ náà ni ọmọ ẹ̀jẹ̀ tó kọ̀ máa jẹun tẹ́lẹ̀ kó tó gbaṣẹ́ ní ti ń jẹ tẹ́lẹ̀ náà ni ọmọ ẹ̀jẹ̀ ó sì sùúrù tó fi dèrè fún bàbá dèrè ọgbọ̀wọ̀ tiẹ̀ náà. bákan náà àwọn ní àwọn ní wọ́n ń sọ fún yín pé tẹ́ ẹ bá chájì two hundred àwọn máa ń sọ di ìlọ́po lọ́nà mẹ́rin sọ́dà àbí ọ̀dà ẹ̀rú ń bà wá kọ́mọlọ́jẹ tẹ́tẹ́ ìdí ni pé owó ló fi kó lè bá owó ẹlẹ́kejì ọ̀dájú pé ni wọ́n sọ di eight hundred láì jẹ́ pé wọ́n náà ti àwọn kankan bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹ̀ ní jẹun kankan ọ̀kẹ́ tó wá pé òní jẹun kankan ló di eight hundred kò sí tó burú ń lópin ìgbà tó bá yẹ pé wọ́n ọ̀rá kún lè fi kún wọ́n kàn fẹ́ pé yẹn ni àníyàn ti ẹnu gbọ́dọ̀ ọlọ́run tó rò lè parọ́ fọlọ́ wọ́n aṣọ́rò kọ́wọ́lẹ́kùn àwùjọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. ìnáwó àlẹ́ ìmùgbìdá ti ṣòro àníyàn ti ẹni pé ọfẹ́ ní nínú wáyà ó sì bá ra tó lọ́ndrẹ̀d òun ní fún ní kankan àti kọ́ ra two hundred tẹ́tẹ́ hundred ni ọ̀ra àti tó a bá mọ̀ gbọ́dọ̀ tó fẹ́ sọ hundred ò ní ká àníyàn ti pé lọ ọ̀fẹ́ kankan lọ́dọ̀ wọn fẹ̀gbà náà lò tó ní já sí wàhálà agbẹ̀rù sí jẹ. wípé ẹgbẹ́ fún èèyàn gbọ́dọ̀ wọn nínú ìbàjẹ́ pé ìmọ̀ jáde láti lọ fún oṣù wọn á bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pé lónà ìrọ̀sí sí látọ̀ tó lọ sọ́rọ́ ṣùgbọ́n bùkátà wa bá nìyẹn tí èèyàn lè wá níbẹ̀ àti pé báwo lè ṣe ní yàrá ìwé. alhamdulilayi bùkátà tó báyìí tó sì báyìí nígbà tó wo olówó ń bẹ lọ́wọ́ èèyàn èèyàn sọ̀rọ̀ ọ̀ gbọ́dọ̀ mú kọ́bọ̀ nínú owó olówó nítorí tí ọba ti mú kọ́bọ̀ nínú ẹ̀ tẹ́lẹ̀ nígbà tó ń gbówó yẹn fún ọ tẹ́gbẹ́ tí wọ́n ní kó fi ṣe ló ṣe ẹni ìfọkàntẹ́ni ọ lábẹ́ òfin ṣẹ̀ríà ẹni ìfọkàntẹ́ni ọ. ọpọlọpọ tó bá ti lè mú kọ́rù ọmọ ẹ̀ láì gbàyànjọ lówó kódà àníyàn padà tí nǹkan kan bá ṣe gbogbo owó yẹn ọ̀sán padà ti dó ń bá nù. torí ẹ̀ gbàtó olówó ń bẹ wa bùkátà kan sì mú wa á lọ tó lówó orí ọ̀fọ̀ ẹ̀dọ̀ ọ̀dún ṣùgbọ́n bùkátà kan tó bá mi ó ń bùkátà owó ẹ dákun ẹ yọ̀ǹda fún mi kí n yáyé báyìí ní owó a ònà òtútù ọ̀rọ̀ pẹ̀lú ìrìn kọ́dọ̀ lè sọ fún wa pé tí ẹ bá fẹ́ lo gbogbo ẹ̀ lò torí ẹ̀ mélòó ni máa ṣe bẹ́ẹ̀ ṣé ẹ ti pa àtòwé olówó àtòwé ti yín kọ́lọ́ọ̀sá máa fi kà wọ́n yín gbogbo ẹ̀ lè jẹ́ wọ́n á ń sọ pé owó tó wà lọ́dọ̀ rẹ̀ owó rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ kọ́ yọ̀ǹda fún ọkọ̀ ya yóò tún tún ọ wò pé eh, irú rẹ̀ ti sẹ́kù láyé wọ́n pọ̀ tẹ́lẹ̀ ìjọba ti ṣe jẹ́ èèyàn gba tó wọn bá gba ìrìnà tó wọn bá ná tó èèyàn á padà wá di pé jàǹbá sọ ẹ̀rọ ìdè nínú owó tí à ń sọ ní two hundred thousand tí wọ́n fi two hundred thousand lẹ̀ wọ́n fẹ́ máa ṣe business kan ní wọ́n fi ọ̀nà jí ó lè ń bọ̀ wá láti sàánú ajé bíbá running cost yẹn nítorí àsọ̀rọ̀ transportation yẹn náà ọ̀rọ̀ tó ń jẹ àti ọ̀rọ̀ aṣọ wíwọ̀ tí ó gbọ́ running cost yẹn náà ó wà máa ṣe nínú owó yẹn bí ẹni ẹlú ọmọ ọkùnrin bùkátà yìí. ẹni tí wọ́n gbowó fún nígbà wọn ṣe business wọ́n á dé kéèkì ta kéèkì wọn ni kò máa fi dín ta òun sì ń gbé òkè ọ̀ra kó lè sì máa ṣe àlọ́ àbójoojúmọ́. ọlọ́run na lọ́wọ́ yóò tètè máa jí tòtòrí pé tí máa mú nínú owó olówó jẹ owó tán o síbẹ̀ náà má jẹ tán bá gun hundred naira lọ láàárọ̀ tó gun naira padà kí ẹ á wá chinchin ní ndí eré lọ́wọ́ àbúrò tòtòrí ọlọ́run nínú kọ́ wálé máa gbé tòsí ibi tí ó ti máa dín tàbí kó sì máa dín tòsí ibi tí ń gbé torí ẹ̀ kò sí ń tọ́pọ̀ lówó pẹ̀lú pé ọ̀nà jìn torí yọ gbèrè tiẹ̀ náà yọ gbà mí rè tó ọjọ́ ló ti ṣe jẹ́ mi. All right. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك